tipátipá tipátipá tipátipá tipátipá means forcibly tipátipá means forcibly o gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ní tipátipá o gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ní tipátipá